الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على عبده ورسوله محمد صلى الله عليه وسلم wàhálà àlìyí wọ́sọ àbí ajma'in adúpẹ́lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. ọba tí ó sì àti yín kò dáadáa lénìí. alhamdulilayi. ọlọ́run àbí àfàánù rẹ̀ bẹ́ẹ̀ gbogbo ìgbà tá a bá lò láyé rí dáadáa náà ni ọjà máa wà. amiina. jẹ́ atánlérì jẹ́ mùsùlùmí gbé wa dìde ní jẹ́ mùsùlùmí ṣe wá lọ́mọ àlìjánná. amiin. ike àtọ́lá rẹ̀ kọ́mọ bá anabi wa muhammad. sallallahu àkànbí. naam. ibi tí kádàrá ọlọ́run tó gbé wa délé ní rè o. alhamdulilayi. ewé yìí ni yorùbá ń pè léwé ajarẹ rẹ ewé àsùnwọ̀n kí ni mo tún pè é. ewé àsùnwọ̀n. sanama kì í sanna leaf. allahu akbar. ewé yìí kò sílùú tẹ́ dé lágbàáyé tẹ́ tẹ́ ní bá pàdé. allahu akbar. àmọ́ ti maka ó mú ju ti gbogbo olú yòókù lọ. la ilaha illallah gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nabi sallallahu alayhi wa sallam lérí ẹ̀ hmm. ewé ilẹ̀ a máa yí ewé padà láwọ̀. allahu akbar. ẹ rí i pé ewé ewúro tilẹ̀ yorùbá pẹ̀lú tilẹ̀ àríwá tẹ́ bá lo tilẹ̀ àríwá lẹ́tọ́ mọ̀ wípé tilẹ̀ yorùbá ó mú tilẹ̀ haúsá lọ. Allahu akbar ewé àbò tilẹ̀ yorùbá àti tilẹ̀ haúsá ó lè jọra wọn lójú lílo rẹ̀ lẹ́fi mọ ìyàtọ̀ ẹ̀. Allahu akbar ìyẹn ló bí àmọ́ àwọn tí wọ́n àwọn ológun àwúre hmm, ẹ̀yọ́nú ẹ̀yọ́nú ayé àwọ̀rò àwọ̀rò àgbélépọ̀ta àwọn kóbókóbó ewé ìbọ́lọ́wọ́ gbogbo àwọn òdòdó eré rẹ̀ wọ́n ti ha. ó ti wọ́n àwọn náà mọ̀ sí. ibà eh, jẹ̀dí ibà jẹ̀dí hmm, àtọ̀sí àmọ́ ìwúlò ìwé yìí àǹfààní ìwé yìí ó sísọ ó hmm. sísọ. Allahu Akbar. bẹ́ẹ̀ sì ni àǹfààní ìwúlò tewé yìí ti máa ṣe nínú ara kálọ̀pọ̀lọpọ̀ mọ yìí ẹni ah, eh, wíwá làáfíà wípé nǹkan ń ṣe àgọ́ ara èèyàn òun ló yẹ kéèyàn ní bùkátà sí ju pé à wówó à ń wá kéde kan ayé ẹni tí ń wówó ìfẹ́ kébi ó pa àwọn ọmọ mi ń wá ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run hmm. àyèsán sì máa gbénú ara èèyàn téèyàn bá tọ́jú ẹ̀kọ́ tán yányán àrọ́mọdọ́mọ èèyàn lè jogún ẹ̀ lára èèyàn. la ilaha illallah. àyè máa yòókù àtọ̀sí tọ́jà pé tọ́ọ̀ bá gbìyànjú kọjú tán lára ẹ̀ hmm. tọ́ bá tàtàrà bẹ́ẹ̀ tọ́ bá súnmọ́ ìyàwó tọ́ kọlù tọ́ bá lóyún ọmọ nílé tàtàrà ẹ̀ ṣe àgbákò. la ilaha illallah. bọ́ba wa ń sáré owó tọ́ wá fi ìlera ara lẹ̀ ní hmm. ọ̀sẹ̀ tó kọjá ṣàlàyé nípa ewé papasan ah mo ka kọ́mẹ́ǹtì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eh, ó dunni díẹ̀ ni àmọ́ kò tó bani nínú jẹ́. Allahu Akbar. torí pé ẹlòmíì wá ń kọ́mẹ́ǹtì sanabi dákọ̀ ewé papasan eléyìí náà yàtọ̀ sí jánàbí mo ní ah, ah, ah, òpònú náà wàrà bí ọyẹ kéèyàn yá wọn láàká yìí <laughs> tí wọn bá sòpònú ni ẹ wo láfsù jálàbí kọ́ ni wàhálà àmọ́ ẹ wo nǹkan tí wọ́n ń ṣe lábẹ́ péré ẹni láàfọ̀ ní jálàbí hmm. kéèyàn máa wá tí a ká máa tìrànrú nǹkan tó tó bá ń pè ní lànàbí sàlálà ń sá wá ṣe láyé ah ah subhanallah ọ̀rọ̀ tó gbomi lójú èèyàn pé anabi anabi wa ṣe jálàbí hmm. Hmm? ọlọ́run fún wa níjọba ẹ̀sìn hmm. tí ó ràn wá lọ́wọ́ lábẹ́ ẹ̀sìn tí ó gbèsè kálukú yẹ̀wò pé kí ni wọ́n ń ṣe kí ni wọ́n ń ṣe. torí kò sì ní dùn àwa torí pé alukurani ni auzubillahi minash shaitani rajim wa dhakir fa inna zikra tanfa'ul mu'minin ọlọ́run ẹsẹ̀ ìrántí fáwọn èèyàn àwọn onígbàgbọ́ òdodo ni lọ́rọ̀ wúlò fún ẹni tó fẹ́ pàdé ọlọ́run dáadáa kì í ṣe ẹni tó ti nípinnu wípé à eré ibú yìí òun ó ṣe kalẹ̀ ni àwọn ọmọ ńlẹ̀ máa wà á ṣe èyí tó ń ṣe yìí o ẹ wo ẹ wọ̀rọ̀ burúkú kéèyàn ó yín pé pé wọ́n ṣẹbọ kú ni torí pé wọ́n fẹ́ kébi ó pa àwọn ọmọ wọn àwọn ọmọ wọn lè yí padà o kí wọ́n wá gba súnà lọ́la àmọ́ lónìí kí ni kó máa wí fáwọn èèyàn sọ́wọ́n wa ni kò rí bẹ́ẹ̀ mọ́ ni kéèyàn ṣẹ̀sìn ayé kó sì pàdé àánú ọlọ́run lálẹ́ kìámọ́ ọmọ dà. Allahu akbar tájẹ̀tì tiwa kọ́ ni gbogbo ẹni tó bá ti nípinnu pé òun ò ní gbó òun ò ní gbà bí kì í jẹ́ àwọn míì tẹ̀ ń bá gbàgbọ́ wọn jẹ́. Allahu Akbar. torí pé nígbà tí yẹn bá ń pe ẹlòmíì ni jálàbí lélẹ́yìn náà nígbà tá à ń ṣàlàyé ewé pápá sàn à ń ṣàlàyé ìwúlò rẹ̀ hmm. ewé ewé mi èso náà rèé o tá a tún ṣàlàyé ẹjọ́ ní hmm. jẹ́ òun réwé yìí dáadáa hmm. ẹlòmíì wá ń kọ́mẹ̀ntì ọ̀wá ni yẹn jálàbí lélẹ́yìn náà ah, à ń ṣàlàyé fáwọn èèyàn pé ìlànà tẹ́ ń gbà lu ewé yìí ó kèsì ewé tó wà fún wòsàn ẹ wá gbé oògùn àwúre ẹ̀yọ́nú ayé ọ̀nà tá à ń lọ dì lórí àlàyé lórí oògùn hmm. ọlọ́mọsà ṣe kò lórí dáadáa. àmín. ìjó ìpìlẹ̀ rẹ̀ gangan nínú foundation pé èèyàn fẹ́ bẹ̀rẹ̀ oníjàlábí torí ah, ntí ọ̀kọ̀ọ̀kọ́ ní ah, ó kéré nínú èèyàn tí olóhùn ṣe jàlábí tí ò ní máa yẹsẹ́ wò. Allahu akbar. tẹ bá sì pé wọn ṣàkíyèsí pé iṣẹ́ yíyẹ wò hmm. ah, wọ́n ní kánà nàbí yomínà lẹ́ àbí ìyá ìyàkú tó fáwọn àwọn afakọ̀ <laughs> tó na máa yẹsẹ́ wò kéèyàn máa tẹ̀ràn máa yí pé anabi ọlọ́run náà ma yẹsẹ́ wò. subhanallah ẹlòmíín kọ́mẹ́ǹtì babaláwo lẹ́yìn náà nítorí pé à ń dáko ewé ní hmm, oríṣiríṣi ok tó bá jẹ́ pé àwọn ewé wọ̀nyẹn á dá mọ̀ síra wọn ká mọ̀ ewé eh, pápásan ni pápásan ká dá mọ̀ sí ẹ̀fọ́ yẹ́rin hmm. ká mọ̀ ẹ̀fọ́ ẹ̀bù ẹ̀ hmm. yàtọ̀ sí ẹ̀kù ẹ̀kù gbogbooro ẹ̀kù pẹ̀tẹ́ ká mọ̀ yàtọ̀ síra wọn kádéwé awóyọyọ mọ̀ mm. ká dà mọ̀ yàtọ̀ sí ẹ̀fọ́ mm. gúre tá a bá mọ̀ yàtọ̀ ẹ̀ síra wọn tá a kàn sọ pé ẹ̀yìn kò sí ti ń jẹ́ oògùn ẹja wọ́n bí oògùn ẹ̀ ah, ọ ọ ọ máa yé ni. <laughs> Allahu akbar. ok àtúwá ń ṣàlàyé rẹ̀ tó bá jẹ́ pé níta ń pè ń jálàbí náà nípa yìí náà máa tọ́jú àwọn èèyàn ẹni ẹ máa ń ẹni tínú bá rùn ẹ máa ń mm. fún wọn lóògùn bá a ti tún ṣàlàyé ewé wọn yẹ kẹ́ máa kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ni. bẹ́ẹ̀ ni. àmọ́ ńgbà tó jẹ́ pé ńkọ́lẹ̀ yín jòkó tì yẹn ló jẹ́ kẹ́ tó máa sọ pé ah, babaláwo làwọn eléyìí náà ìjẹ́ babaláwo kọ́dà kò ní í ṣe ńgbà míì kéèyàn mewé àtegbò Hmm. àwọn babaláwo gan àwọn babaláwo ní islam máa ń pè ní ẹlẹ́bọ àwọn ọlọ́pẹ̀lẹ̀ àwọn ọlọ́pẹ̀lẹ̀ àwọn tandífá hmm. tá a fa náà bá ti wá gbé yẹ̀pẹ̀ kalẹ̀ tó nàtíjà kan náà ni yẹ̀pẹ̀ ó fún ọ pẹ̀lú ẹni tí ń dífá àwọn tí ń dọ̀pẹ̀lẹ̀ hmm. bá a fa náà bá ti wá lò náà ń tẹ yẹ̀pẹ̀ ń wo tẹ̀sùbá ń wo àtẹlẹwọ́ ń wo mi kílò náà kílò náà babaláwo lòun náà babaláwo ni àwọn olóògùn bẹ olóògùn àwọn adáhunṣe àwọn elégbòogi àwọn ò hmm. ní bùkátà sí ká máa yẹ ẹsẹ̀ wò àmọ́ gbogbo àwọn àwọn tó ń pera wọn lóníjàlá bíi tí wọn bá ma torí pé iṣẹ́ yẹ̀ wọ̀n ìyẹn gangan lásán àfèrò e, kan ló ń lọ́tọ̀ bẹ́ẹ̀ni babaláwo gbọ́fà kọ̀ gbọ́fà owó tá a bá kọ́kọ́ fi dà níyẹn tí babaláwo ní í ṣe ìyẹn bíi tọ́jọ́ já sí pé ẹni tí bá ń sóògùn hmm. tí ó bá tún máa yẹsẹ wò àti tètè nílárí díẹ̀ yóò nira díẹ̀ wọn àjẹ kí wọn kọ́kọ́ lọ lè kọ sí erigbó náà ká kọ́kọ́ wọn mọ̀ sẹ wò ẹni tó bá máa yẹ kéèyàn máa wá ní ká máa ṣàlàyé nípa ewé àtegbò ká máa wá dàpọ̀ pé àti àmọ̀ ya yín náà káyìí díẹ̀díẹ̀ hmm. ewé tó ń wò yìí àǹfààní ẹ̀ ìwúlò rẹ̀ anabi sallallahu alayhi wa sallam jẹ́ wọ́n rí dáadáa anabi ni aleikum bisanna wa sanut fa inna fi ima sifa amin kulli dayi ila sam. allahu akbar kila ya rasulallah hmm. sallallahu alayhi wa sallam kola huwa almaut. sallallahu alayhi wa sallam. anabi ni aleikum bisanna wa sanut anabi ni ewé yìí o ewé sanamaki. Hmm tiwa ní kò sílùú tọ́lọ́wọ́n bá ò fún Allahu Akbar kò sílùú tẹ̀ dé tẹ̀ bẹ́ẹ̀ kò sí jẹ́ wọn ó rí dáadáa wọ́n rí baba jẹ́ wọn ó rí dáadáa anabi ni aleikum bisanna wa sanut ewé ìdọ́wọ́ yín o àtọyín hmm. hmm, àtọyín nígbà mi àwọn míyàn ní kàmú ni àmúyín la anabi sallallahu alaihi wasallam wí pẹ̀lú ẹ ewé yìí àtọyín anabi wa ni la ewé yìí àtọyín fa inna fi ima shifa min kulli da'i gbogbo wòsàn àrùn ní bẹ́lá rẹ̀ ìlà sáà àwọn sàhábà wa bi anabi pé kí ni jẹ́ sáàmù anabi ní owó alimawutu ikú nìkan lágbára ìwé yìí ò lè ká. sallallahu alayhi wa sallam ikú nìkan allahu akbar kíkó sì kúkú lóògùn bẹ́ẹ̀ ni àbá àìsàn tí ó bá pani tí ó gbẹ̀mí ẹni èèyàn ní rògùn ẹ̀. allahu akbar. ẹ nígbà míì ọlọ́run a máa fa àìsàn sàdánwò wípé èyí tí ó gbẹ̀mí ẹ lọ ní gbogbo ògùn lèyìn ó lò sí lànà bíi ewé yìí ò ikú nìkan lágbára rẹ̀ ò ká. allahu akbar. nítorí wàá jásí pé ikú nìkan anabi sallallahu ló wí. sallallahu alayhi wa sallam. àmọ́ nítorí pé àwọn náà mọ̀ sí ògùn jẹ̀dí Hmm. Ogun Atosi, oògùn àtọ̀sí hmm. ǹjẹ́ bí kálukú ṣe wá mọ̀ wúlò rẹ̀ náà lóògùn jẹ̀dí oògùn àtọ̀sí ǹjẹ́ kálukú náà mójútó àlàáfíà ara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mójútó àlàáfíà ara rẹ̀ ìwọ owó jẹ kálukú wọn lógún hmm. torí wọ́n fẹ́ sọjọ́ bí owó wọ́n fẹ́ sílé <laughs> ìrégbè pọ̀ lẹ́ Yorùbá wọ́n fẹ́ sẹ́yìn wọ́n fẹ́ wọ́n fẹ́ yẹyẹ wọ́n fẹ́ safẹ́yẹ wọ́n fẹ́ yẹyìn òkú padà wọ́n fẹ́ ṣe fírídọ́ọ̀mù wọ́n fẹ́ ṣàjọ àjọyọ̀ àdúrà àlọ́mọ́kà wọ́n fẹ́ ṣàjọ àjọyọ̀ mọ́kà ní gbogbo ayé kò síbi tá ti ń sòsì wọ̀nyí. láyìlá ìlànà ìyá fẹ́ wọ jímọ̀ àfilẹ̀ yorùbá nìkan báwùsá bá darí mọ́kà Akbar. gbogbo orú àwọn àrégbè wọ̀nyí ó jẹ́ kí kálukú máa sáré owó pé ah, bó ti yẹ lágbájá ah, náà Akbar ọ̀pọ̀lọpọ̀ wọn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run hmm. kò jẹ́ kí wọ́n ná ní àlàáfíà mọ́ àlàáfíà tí wọ́n fowó lò hmm. eh, ẹlòmíì ọ̀wá mọ̀ wúlò ewé yànnẹ́bí ní ikú nìkan lágbára rẹ̀ ọ̀ká Allahu Akbar kọfẹ́ má sí àìsàn náà tábàyí ti ń sọ̀rọ̀ nípa ewé pé wọ́n fẹ́ máa ṣe àìsàn kan látòrí ahọ́n dégìgísẹ̀ téwé kan ò lè wò ọ nídìí kọ́sọ́ nígbà tá a sọ̀rọ̀ pápá sẹ́ni nìkan tó wá ń bèmí sọ ọ kápá jẹ̀díjẹ̀dí náà mọ̀. Ah, ah. subhanallah. <laughs> nínú àìsàn tó kéré tọ́lọ́wọ́ bá máa ń lò ní sábàbí ò ní. Allahu akbar. ewé yìí tẹ́lẹ̀ àti ń ṣàlàyé ìwúlò ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àmọ́ lónìí àwa díẹ̀ ni àwẹ̀ díẹ̀ ni àtún àwa díẹ̀ gangan hmm. ó yàtọ̀ sí pé hmm. ewé yìí ọ̀nà tá a sì máa ń gbà lo ewé yìí ìtàn náà ó wúlò ewé ẹ̀ o wúlò egbò ẹ̀ ó tún wúlò ẹ àmọ́ bóyá kásálà yẹ lọ́kọ̀ọ̀kan bóyá kásálà yẹ ewé lónìí. Allahu akbar ẹ jam torí àkókò ebi yẹn bá fẹ́ lu ewé yìí báyìí hmm. ọba tó ra já báyìí àwọn ọmọdún yìí lè yẹn ọjà hmm. ọmọdún lè yẹn máa ń wọ̀n hmm. ọba tí mo ọmọdún yẹn báyìí lèyìn ó sì fọ́ọ̀nù yọ mọ́ ewé yìí tó tún wá fi yàtọ̀ sọ́pọ̀lọpọ̀ ewé ni pé bí ewé yìí bá tún gbẹ tán ìtumọ̀ ṣiṣẹ́ ju tútù ẹ̀ lọ. Allahu akbar tó sì jásí pé ọ̀pọ̀lọpọ̀ ewé tútù làwọn máa ń ṣiṣẹ́ ju gbígbẹ lọ Allahu akbar bí ẹ bá ń wo ewé yìí báyìí èèyàn kan sànù dáadáa ni kéèyàn fọnù dáadáa ra sàṣọrùn hmm. níwọ̀nba ní kọ́ wa ká wọnú ilé wa hmm. tẹ̀sátẹ́gùn níbi tí tẹ̀ságòdè hmm. ẹ̀ bá ti wá fẹ́ lò ìwọ̀nba ẹ̀kúnwọ́ kan báyìí ẹ gbogbo yín náà àkànbí inú ọ̀la tó fẹ́ máa yọ ọ̀hún. gbogbo ẹ̀ náà ni gbogbo ẹ̀ náà ni ń kọ́ papọ̀ ìyá <laughs> kùmùlà ọlọ́run jarí yín pẹ́. ẹ̀yàn kan sèé ni Hmm. tí wọ́n bá ti sè é èyàn ó bomi bíi kọ́ọ̀bù kan sí i Allahu Akbar wọ́n hmm. bá ti sè é tó jẹná wàá jẹ́ kó mi èyàn ó gbẹ kú dájì omi tó o bá fi sè é òun yóò gbẹ kú dájì ọkàn ọ̀sẹ̀ ọyọ gbogbo ewé ìdànù ọwọ àfọyín níwọ̀nba sí ti ọ̀fẹ́ mu bọ́ọ̀sì ìròyìn bọ́ọ̀ bá lò lásán bá náà hmm. alábìsí bí ó yẹ wa pé ikú nìkan lágbára rẹ̀ ọ̀ká kọ́dà bọ́ lọ́wọ́ ayé nu bó tún lọ́wọ́ ayé nu alábìsí sọ pé ikú nìkan lágbára rẹ̀ ọ̀ká kí tó wá ló kù. ẹ àṣàṣì ayé kìlò náà. Mm, Allahu akbar eh, Allahu akbar. wọ́n fi eyín kìíní kan kan yẹn ni. Mm. mímu ẹ̀ lásán bàbá wa mú láàárọ̀ bá nǹkan tó jẹun jó kubi wákàtí kan láàárọ̀ tó bá fẹ́ jẹun ni ọ ni ọ mú dájú hmm. ni ọ gbé lura. àyà kò mú lọ tó bá yẹ pé a máa mú díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. Eh, bẹ́ẹ̀ náà ni ní alẹ́ hmm. oògùn jẹ̀dí ni. Hmm. ẹ ló sóògùn àtọ̀sí náà bàbá. Ah, sọ́rí oògùn àtọ̀sí náà bá tó fẹ́ lò fàtọ̀sí. náà bọ́ bá ti sè é mo bá ń nà tán mo bá ń láàárọ̀ láàárọ̀ kan èèyàn lè máa fọjọ́ kan lẹ̀ bíjọ́ kẹta kẹta kọ́ máa jẹ́ jojúmọ́ torí máa ń mú yàn sí gbọ̀nsẹ̀ díẹ̀ ẹ̀hìn àmọ́ gbogbo inú yàn wá ń ga ju ẹ̀yìn lọ àwọn ará burúkú hmm. wọ́n máa sunrun dùnnú hmm. ẹ̀yìn ọmọ bẹ pẹ̀lú àlàáfíà ni pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àsìbáàbò léwé àti gbòójì ọlọ́run nìkan lọ́ba tí fúnni lálàáfíà Akbar lèyìn fi gbọdọ̀ gbé ara lọ́lọ́run lẹ́yìn gbára lọ́lọ́run àwọn nǹkan téèyàn tó lè máa lò fal bí yẹn bá fẹ́ lò fún òkú àtọ̀sí ti máa bá tọ́ jẹ́ hmm ọ̀pọ̀lọpọ̀ lónìí bó bá lọ sí sẹ́sìn wa ló ti nílò spam count ẹnìkan yẹn lèmi àní à gbogbo àwọn tó lè dọmọ lára àtọ̀ rẹ ti kúkú hmm. torí pé táìmù tó yẹ kó fi mójú nígbà tó ti bẹ̀rẹ̀ sí tó ẹ̀jẹ̀ tí ń tè tútú hmm. tó ti wá capsule kan lò tó ti dúró ó ti rò pó ti tán hmm. ó stọ̀ ni bàbá. Eh, ìwọ́n lè wá ìwọ́n lè wá oògùn àwúre ọjà dúró àbọ̀ ah. gbọ́dọ̀ débẹ̀ ìdí wọn máa ń sàṣìyàn kásìkìyàn ò dúró. Hmm. Hmm. ibẹ̀ yẹn làmì lóògùn díẹ̀ tọ́ra ṣàlàyé hmm. ayẹ̀nànẹ́ ẹ̀ wọ́n máa jẹ́ wọn tí wọ́n bá dókùtà sí gbẹ̀yìn kí ni yorùbá máa ń lo mí ajá àti mí ẹlẹ́dẹ̀ fún a ṣàlàyé ẹ ẹ̀kọ́ kan tún lélẹ́yìn lọ́tọ̀ ẹ máa ń lò fún <laughs> torí pé ní tí máa dẹ́rù pé kálukú náà ni ah, wọ́n ní wọ́n dókùtà sí gbà rẹ̀ ni ah, wọ́n wọ́n fẹ́ gbàgbà lọ́wọ́ téèyàn bá fẹ́ lo ewé kò jẹ́ kí kálukú wa mú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan dẹ́rùbà wọ̀nyí kò jẹ́ kí kálukú mójútó àlàáfíà ara ẹ̀ mọ́ ọ̀nà owó wa jẹ wọ́n lógún ju kí wọ́n wá àlàáfíà lọ. Allahu akbar owó yìí owó yìí náà ni owó yìí náà ni o hmm. èèyàn kà já ọmọdún ẹ̀ báyìí náà ni hmm. fún òkú àtọ̀sí hmm. nǹkan mu ẹ̀dá májò wọn da ẹ̀dá òrónú ẹ̀dá ẹ̀bùnú ẹ̀dá kìnìkan gbogbo ìran gbogbo eléyìí náà ló tún ṣiṣẹ́ fún ẹ̀dá máa mọ́kùnrin náà ẹ̀dá ọkùnrin lẹni tí wọ́n máa Allahu akbar èèyàn wàá já ọmọdún èèyàn já báyìí lèèyàn èèyàn ọ̀rà lọ díẹ̀. naam ní tútù báwọn náà ní tútù báwọn náà ọ̀rà lọ ọ̀fọ̀ ọ̀nà dáadáa o naam ó lè rẹ bí ìgbà tí yàn rẹ fọ naam àbí kó fi nǹkan kan hmm. kó fi gùn ó hmm. wá lọ lè rẹ ẹ̀gúsí tó ẹ̀gúsí tó èèyàn àrọ lọ lèèyàn àfi sè é pẹ̀lú epo níwọ̀nba àtiyọ̀ mọ̀jẹ̀ yọ pọ̀ wọ́n fi máa <laughs> ọ lè ṣe pẹ̀lú ẹja àṣejẹ náà nù ẹnu àmọ́ wa ṣàlàyé hmm. àṣejẹ àmọ́ àjò ewu àṣejẹ kò sí ti ń jáṣejẹ hàn àmọ́ ṣàlàyé ewu lọ lè mú tajiriba àtinú. Allahu akbar Allahu akbar. ee eh, àṣe ìmọ̀ ni ààyè ah, ààyè ah, má jáṣe irú àṣejẹ ewu lọ fẹ́ jẹ. Allahu akbar. èèyàn wàá ṣe pẹ̀lú ẹ̀gúsí tó hmm. èèyàn wàá jẹ ìtẹ̀bá hmm. sí yẹn kéèyàn jẹ lé ní ọba tó dọ̀tun la ẹ̀tún sí mi ọba tó dijọ́ mẹ́rin ẹ̀tún sí mi èèyàn ẹ̀ńtọ̀ wọn ò ní jẹ́jẹ́ mẹ́rin lọ. Bismillah ta'ala ìmọ̀ kó bẹ̀ lọ. Allahu akbar àtọ̀sí eh, ó bá gbàgbé àtọ̀sí. ee ó bá gbàgbé ẹ. la ilaha illallah. èèyàn máa lò láre láre. Allahu akbar bó bá tún tóbi oṣù kan ọ̀tún ọ̀tún ọ̀tún lè ọ̀tún lè já ìwé ẹ̀ báyìí kọ kọ ìtàn náà àlàyé yẹn tún wà lọ́tọ̀ àmọ́ ìyẹn dalágun mu. o o egbò ẹ. Allahu akbar. bẹ́ẹ̀ ni àṣàṣì hmm. ìyẹn gbogbo bóyá bàbá sáà má jọ jásí pé àwọn babaláwo àwọn adífá àwọn àfa àtẹyẹpẹ àwọn ni wọ́n jí ó yí ọ pé àyè níbẹ̀ ń di ọ̀rọ̀ ẹ̀. Hmm. Allahu akbar. ewé yìí kápá àṣàṣì tó máa mú yàn dá téèyàn máa mú yàn dá wà tí wọ́n máa hmm. wò yàn bí kò wọ́n sá gbogbo yàn bá jòkó ń palọ̀ yóò fẹ́ lọ dá jòkó yóò máa dá sọ̀ sọ̀ hmm. kí ni yàn máa dùn kí yàn sá máa àṣàṣì a máa fà á àwọn nǹkan tá àṣàṣì máa ń fà á máa ṣàlàyé lọ́kọ̀ọ̀kan kí yàn jòkó kété ọmọ hóye kọ́mọ ọ̀tọ̀ ni tẹ́ máa sọ bí yóò máa gbóró àwọn ará jìnnàjìnnà ni ọ̀tún pèmí ni àwọn ìpè ọ̀ àwọn àṣàṣì tí máa ń mú yàn tínú yìí ní dùn. Allahu Akbar. bí bá ń lọ bí iṣẹ́ yóò máa ronú láì jẹ́ gbèsè hmm. Hmm. bó bá darí yóò máa báyàwó jà yóò máa èèyàn kàn já ewé yìí náà ni hmm. èèyàn sì ṣe pẹ̀lú wa aleykum salaam wa rahmatulah èèyàn wàá ṣe pẹ̀lú à ń bọ̀ wá pẹ̀lú omi glass cup kan èèyàn wàá ṣe bí èèyàn bá ti wá ṣe tán èèyàn wàá jẹ́ ó tómi wọn ò fi gbẹ Allahu Akbar. tómi bá ti wá gbẹ kù dájì èèyàn wá ṣe àwọn àyàtò ìbítàlù sírìsì. Allahu Akbar. ẹẹ Suratul Fatiha àmọ́ ńgbà mí àgbàtàlà àgbòlè hmm. tábà ń sàlàyé pé ẹ bá ka Suratul Fatiha ẹ wà bẹ̀rẹ̀ láti Suratul Baqara àyà kẹ́ni sáyà karùn-ún ẹ wà padà sí parí Suratul Araf yẹn àyà Suratul Baqara ìyẹn ò mọ náà yẹn ń wàhálà hmm. láàárọ̀ tó bá ti gí tó bá ti fẹ́ mú tó ẹ pásà sí náà ni hmm. ka Suratul Fatiha sí tó fẹ́ mú. Allahu Akbar. láì ka nǹkan kan sí sábà pé òun ga fún rẹ̀ Ànábì sọ pé ní aleikum bisanna wa sanut fa inna fi ima sifa amin kulli dayi ila sam. sallallahu alayhi wa sallam. asamu uwal maut anabi sọ pé òun gan fún rẹ ikú ní kalagbara rẹ ọ̀ka láì káyà kankan sí. allahu akbar ẹnu gbà mí èèyàn kan tó bẹ́ẹ̀ máa ń fún kalagbara sọ pé ọ̀fọ̀mi sí anabi ọ̀sẹ̀ pẹ̀lú ewé ọ̀tún wa ká ayé alukurani sì sọmọ pé yóò tún fún ní agbára yìí tó lè rọ gbogbo kálukú lọ́rùn tó dáa máa ń dákọ̀ àwọn kásúrátù lè jẹ́nu kásúrátù kan nínú àwọn tó rọrùn pẹ̀lú torí pé tasasi bá wà oògùn hmm. àkọ́kọ́ ni pé kọ́kọ́ gbára lọ́lọ́hún Allahu akbar jábọ̀ nbí à ń tojú bọ̀ lẹ́mọ̀dé wọn bá gbàgbó ẹ̀ jẹ́ wọn lè máa rí iná sí lè níyàwó rẹ̀ ní bẹ́ńdì ọ̀rọ̀ ẹ̀. irọ́ ni o. gbogbo orú àwọn kan wọ̀nyí kèjé yẹn bọ́nú dààmú ni. Allahu akbar. wọn lè lábúrò yára rẹ òní sí ọ wọn lè láwọn hmm. kaná gbogbo rẹ dànù. Hmm. nàbà tó sọ yìí wọn tó fún ọ ní mi. ìwọ tó ń rówó ra dátà tó ń wò rẹ ọwọ ni wọn ti gbogbo rẹ. <laughs> mashallah mashallah èèyàn wá suratul fatiha <laughs> hmm. èèyàn kà sínú ẹ̀ hmm. ka suratul kafirun suratul kúlẹ̀ yàgbẹ́ kafirun náà ka suratul ikhlas ìyẹn kúlẹ̀ wàlláhu suratul falak suratul nas kà sínú ẹ̀ wà á mú wà á fọjọ́ kan lẹ̀ tó bá tó di jọ́ kẹta ọ̀tún wá o ọ̀tún wá mú ẹni tó mọ̀ ń parúkìá ló lè ṣàlàyé ewé tó máa ń ní í ṣe pẹ̀lú àyàn àdìyàn àlìjánu àṣàṣì kì í ṣe ẹni tó kàjọ kó babaláwo. Hmm. ẹni tí jinu bá ń bẹ lára ẹni wọn dé ìwé ìwò ọ bọ̀rọ̀ múlò jọ bisimilahi ta'ala anabi tí ò ní sọ̀rọ̀ fẹ́nu sallallahu alayhi wa sallam anabi ni gbogbo ewé tí o wá lọ pẹ̀lú àlìjánu ewé hmm. ewúro ewé àjẹwòlé ewé gbogbo ẹ̀ lápadà máa mẹ́nu bà kí làwọn àwọn ewu yẹn wọ̀nyẹn múlò fún kí lẹ́yìn ń lò fún bóyá nítorí ó kó ẹ̀. Allahu akbar ó kọ làwọn ronú sí. bóyá tí o tẹ̀ jẹ́ wọn wá oògùn àwúre débí ni pé nítorí pé ń jẹ́ ewé àjàrẹ̀ ewé àsùnwọ̀n. subhanallah bóyá bóyá tí wọ́n bá fún lóko ni subhanallah torí pé ńgbà tí wọ́n fẹ́ wéètì pín ọlá ló kọ́ hmm. pé wọ́n ti rí pé ńgbà tọ́lá ti lè wọlé tọ́hún ó ti kàn hmm. ìwé àwò yọyọ wọ́n ti bí pé àà káwọn èèyàn máa hó yọyọ lẹ́yìn èèyàn káwọn èèyàn ẹ̀ ó ti bí ká máa ah, lò ah, á ní dákẹ́ subhanallah ẹni tó bá fẹ́ bínú inú kẹ́ máa ìbáyà kọ lọ dìbọ́ǹkì ọ̀rọ̀ wa bí àṣàròfà kan <laughs> wọ́n lọ ṣe fídíò ọlọ́run bú wọn sùúrù èèyàn bá máa mú níjọ́ kẹta jọ́ kẹta kẹta lèèyàn máa ṣe gbígbé hmm. ewé yìí lọ́ọ́ dájọ́ bá ti já òmùdún ẹ̀ sílé yóò fọ́nrọ́ Hmm. àánú Ọlọ́run ní fi wálẹ̀ jẹ́ orí dáadáa ìkànnù àwọn broda bí mo ṣe parí tán ní ọ̀sẹ̀ tó kọjá hmm. ni broda náà bá pè mí wọlé ta ṣàlàyé ń pa ìwé pápá san bọ́ọ̀ tí wọ́n ń gbé kámẹ́rà sí i hmm. broda yẹn wá pè mí wọlé láti Amẹ́ríkà àmọ́ wọn làwọn ò fẹ́ kí n dákọ́ àwọn wọn ní ètò arántí bí mo ṣe sọ òkun ọmọdò ni lórí fóònù torí njọ́ yẹn mo wà nù mọ́tò náà kà pé àwọn ni program yẹn ewé pápásán làwọn wò pé but ìgbà tí ewé yẹn pé kò kámẹ́rà yẹn kò bóde ẹ̀ dáadáa káwọn rí wọn ní ah, àǹfààní tágbára tí wàá mọ lákòókò yìí la fi ń ṣe hmm. ọ̀nà tá à ń lọ lórí ètò yìí ó dè gan hmm. ó láwọn gbèsè ó tún láwọn rìn tà tó fẹ́ rìn lórí bá a ti ń ṣe yìí hmm. broda yẹn wá ní báwọn ṣe wá wò máa ní bàbá ní kí kó ká láwọn èròjà tó yẹ ká lò ọjọ́ ti lọ yọ pé màá ní ẹnìkan náà ti fẹ́ mi náà mọ̀ràn pé ká lo irú àwọn èròjà báyìí àwa rí i pé three plus ní nǹkan tí a need product yẹn wá fún mi ní fifty thousand naira. Allahu akbar wọn ni kí n sọ lórí ètò àmọ́ ní tí ò jẹ́ ká fẹ́ máa tẹnumọ́ náà ni kálọ̀ mi ayé ìdí owó àwọn náà fi ń wà. Ah. báwa bá ń ṣe yìí tẹ́lẹ̀ mi náà wá dúndùn pòun fẹ́ fowó dá sí ọlá yín ò ní parẹ́. àmín àmín àyẹn níjẹta náà dátà tá n lò lọ́wọ́ yìí alhaji wa yusuf ni wọ́n porúkọ ara wọn alhaji yusuf afade ni wọ́n àwọn náà dátà tá n lò yìí àwọn ni wọ́n rà fún mi. Allahu akbar broda kan náà àwọn náà ni wọ́n rà dátà lóṣù tó kọjá àwọn broda mo máa ń mo sọ olówó ìfẹ́ kú tọ́jọ́ tó pè mí ọ̀dà <laughs> pé Paris àbí nǹkan náà làwọn wà. Allahu Akbar. <laughs> wọn á pè wọn á ní ah, àfa mi èmi ṣe mọ̀sá program tọ́jú náà wọn á pè wọn á ní ah, owó ah, owó lágbára ní kankan mo ní èyí ti sọ gan wọn á ní olówó ìfẹ́ kú. Allahu Akbar. àìsàn yín pẹ̀lú olówó ìfẹ́ ọlá yín ò ní parẹ́. àti kódà pásítọ̀ ń bẹnu àwọn tọ́lá dátà fún mi. Allahu Akbar. Allahu Akbar. pásítọ̀ ni. Allahu Akbar. torí pé bí sẹ́yìn pé ọ̀rọ̀ orú àwọn yóò padà yọ yíra wa yékéyéké pé mẹ́ta kọ́ lọ lọ́hùn àyè mẹ́ta lọ kakọ́ ìyẹn máa sin lọ́hùn torí pé christian tó bá lálàáfíà hmm. tó jẹ́ pé orí ìlànà jésù ló wà fún rẹ̀ àwa àwọn tó ti gbọ́ra wáyé oh àmọ́ ẹni tó náà bá fẹ́ ṣẹbọ pọ́nbélé yóò ti yé wọn yìí kí akínní jẹ́ mi wọ́n sì á pèrè ń pásítọ̀ pèrè ń wòlíì kan máa sọ pé wọ́n ṣe àwúre ẹ̀yọ́nú ayé Hmm. ẹbọ pọ́nbélé nìyẹn rí pé ọ̀tọ̀ mùsírìkù káfíìrù tó yẹ pé christian tó bá wà lórí ìlànà pé jésù ló ń fẹ́ tẹ̀lé bá bá ti pèsè islam ọ̀rọ̀ wọ́n tètè yé àwọn ará àwọn pásítọ̀ tọrọ wá yé wọn àwọn ará àwọn àfa àtẹ̀yìn ń dáfá hmm. tẹ wá lọ́rọ̀ wa òye yín ojọra wọn ẹ abẹlẹ wọn ọba kọ ma pinnu di ara ẹ lẹ́yìn lérí o <laughs> àtàwọn àti ọlọmọ dàrú wa nù wọn sì wà lọmọ náà sọ wọn alẹ ọmọ abiyamidi kẹsẹdọ ńlá yìlá yìlá ant astagifirika wa tóbi ẹni tó bá fẹ́ dá sí ẹ̀yin ẹ pin nọ́mbà mi ní ẹ̀yin ètò